الحمد لله جعلكم خلائف في الأرض يقول سبحانه ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الخلق والأمر تبارك الله رب العالمين وأشهد أن محمدا عبد الله ورسوله وإمامنا القائل كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي صلى الله عليه وعلى آله وأصحابه الأمراء منهم والمأمورين وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ọpẹ́ ní fọlọ ọba sùhánà Ọlọ́run tó ṣe yín ní àròlé lórílẹ̀ Ọlọ́run ọba àdìgbẹ lásán báyìí igi àti yín ní àròlé lórílẹ̀. lẹ́yìn táwọn ọ̀fẹ́ ti kú káfílẹ̀ owó bó lẹ́sìn ṣe àyà yìí wá ń sọ́sọ yóò lò àyà kẹrìnlá. ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá tẹ̀lé ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀ tó ti kóhun ní aṣáájú wa olùdarí wa olùsọ́wá sí ọ̀dọ̀ dáadáa tóun náà sọ báyìí pé àdé àwọn ọmọ Israel àwọn ànábì ọlọ́wọ́ bá ní wọ́n máa ń darí àlámọ̀rí wọn anabi ni ó tóró lé bó ṣe rí nìyí nípa ọmọ israẹli ìkẹ́ ọlọ́kọ́ máa bá nẹ́bí ọlọ́kọ́ máa bá wọn rálẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tó ti parí àwọn alákòóso ń lò wọn àtàwọn ẹni wọn ń darí ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ bá ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kọ́rọ̀ yé àti ní gbangba yé ibadallah al-istiqamu fil ìyẹn olórí àbí aláṣẹ àbí aṣojú yíyàn sípò nínú àgbáyé Islam èyí tó ṣe pé wọ́n sọ di ìbò ní ayé tá a wà nísìn ẹ̀rí kí ni àgbáyé yíyan olórí yíyàn sípò yìí ó jẹ́ òun náà ní èròǹgbà láti ṣe nǹkan kan gbígbé ohun tí mo ṣe mo fún un lájùlọ lórí nǹkan mi àbẹ̀tẹ̀ kan ká sọ wípé yíyàn yìí òun ni àwọn ẹni tó yẹ ẹ̀yẹ̀ ni wọ́n fi fi èròǹgbà wọn hàn ìbádàlà tẹ́wárí ká yẹ aṣojú ká yẹ ẹtí kò nǹkan tó ní ẹ̀rí nì tó sì kó fi ọlọ́wọ́ bá mu. ẹ̀rí àkọ́kọ́ tó kẹta àkọ́kọ́ yẹ̀ wò nínú àwọn ìtọ́ka tí ń tọ́ka sí pé ká yẹ aṣojú lótọ́ bá ṣẹ̀rí àmúni èyí tó ti kó ọsọ dìbò lásìkò yìí ń sìn. ọ̀hún ẹni àti yá àkàtú ṣẹ̀rí àyà èdè òṣèlú èyí tó fi kọ́ bá ṣẹ̀rí àrùn tó ṣe déédéé ìlànà tọ́lọ́wọ́ bá fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wasallam. àwọn olùmọ́jọ́ yé wa bíbọ́ wà ní àwọn àlẹ́ àdáàd àwọn ìṣesí èyí tó já sí pé òfin ọlọ́wọ́ bá gbójú wò nítorí àǹfààní tá a lè mẹ́. nítorí pé tí ọ̀gá sí ẹni tí ń ṣàkóso láwùjọ tá a bá wà ọ̀tọ́ ni ọba àtẹlẹ àìlétò òun ni ọba wáyé. ẹ tí ọba sọ fún wa pé báyìí la ti gbọ́dọ̀ yẹn báyìí ló ti gbọ́dọ̀ rí lófi jáde bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n gbajúmọ̀ ní gbogbo àgbáńlá gbogbo pàápàájú làwọn afáwa mẹ́ta tí àwa náà kàyé sáábà amákàlá ìgbé kọ́ wọn ní gbogbo ọgbà الشيخ ابن باز رحمه الله وابن مسلمين رحمه الله والشيخ العلامة الألباني رحمه الله جميعا لا في ريارة وجون صلق لقا نفعه تنسي قلوب yíyan olórí èyí tó ṣe di ìbò ní àwùjọ wá ń wá di wípé a sọ pé ìṣẹ́kẹ́ ọ̀dà àbí àdáda lẹ́ni yọjà ti parí nǹkan tó lọ fi rí gbá òfin ẹ̀sìn. lóbi já sí pé yíyan yìí táwọn fi yọjà a àtúnṣe kan tó fi dín múlẹ̀ táàgì òyìnbí à ọyẹ ká yẹ ẹni yóò lè darí síbi tí yẹ. ẹ̀rẹ́lẹ̀ kejì nínú àwọn káyọ̀ ẹni tí ó jẹ́ aṣojú láwùjọ náà bá wà nǹkan tó bá tẹ̀lé àmúni arábàtú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sùhánà tọ́lọ́ ni wàá múru olùṣúrọ̀ bẹ́yìn lẹ́hùn ike ọ̀rọ̀ wọn ìjíròrò ní láàrin ara wọn àti ọ̀rọ̀ mi tọ́lọ́ sọ fún àtẹ́bí sallallahu alaihi wasallam ike wọn ni awéré fún fil amr àdìbáwọ̀ jíròrò nínú gbogbo àlámọ̀rí gbogbo ẹ̀rí kẹta tabatulawo sunna nabi sallallahu alaihi wasallam wọ́n lọ wáyé nígbà tí anabi sallallahu alaihi wasallam

ọwọ́ ń bá àwọn sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ kí wọ́n lọ yẹ àwọn méjìlá tani wọ́n ń pè ní òun náà ni aṣojú láti bá ti wọn máa sọ pé ẹni yìí ni nàkíbù fásilù òun náà ni aṣojú kí wọ́n yẹ aṣojú méjìlá tó ti fáwọn ẹni yẹn àwọn yẹn ni wọ́n máa fi ni wọ́n máa fi ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ènìyàn padà yẹ àwọn mẹ́sàn-án nínú nínú àwọn ẹ̀rí nínú súnà òun náà nígbà tí àwọn wákùtù hawazan àwọn kẹni nígbà tá nẹbi sallallahu alaihi wasallam tọjagun Hunain lẹ́yìn ìgbà tọjagun Hunain nìyí tán ọwọ́ àti kí gbogbo àwọn ọ̀rọ̀ ogun ó pé fún gbogbo àwọn mùsùlùmí yẹn àwọn tí wọ́n lọ jagun àwọn wákùtù yìí wọ́n á dé nínú àwọn ti àwọn o ti pé wọn káàkiri fáwọn ẹni tí wọn lọ lójú ogun àwọn tó wá jẹ fámìlì àwọn tó ti fi yẹn wá dé wọn là nẹbi sọlọ lọ àtẹlẹ àti di mùsùlùmí báyìí o ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ lágbára ni ẹ ẹ di mùsùlùmí ẹwẹ wọn ti bẹ́ẹ̀ ni àwọn ti di mùsùlùmí o ànẹbi sọlọ lọ àtẹlẹ ọwọ́ aké sí gbogbo àwọn ẹni tó ti pín ẹrú tó ti pín fún nínú àwọn sọhábà yìí pé ẹ àdáwọ ẹrú ní padà ẹ sọ wọn dọmọdé àbí o kí nítorí fáwọn ẹni wọn ni wọn ti padà gba fáwọn ẹrí bẹ́ẹ̀ náà àwọn èèyàn ti kù ní ẹni. arínú ọdọ pé àgbà àríwá èmi ò ní jù lẹ gbogbo fámìlì tiwa ò ní jù tó ti dánwò mi wá lẹ àwọn mi làwọn ò fi lẹ òjijì Ọlọ́run sọlọ lọrọ sẹlẹ wa nítọ ọdà ìyẹn sí ìmọta lọgbà dání ọgbà láàrin torí bẹ́ẹ̀ ẹ kọjá ẹ máa lọ tọ́wọ́ padà di fáwọn aṣojú yẹn padà dé wọ́n wá bá Ànábì sallallahu alaihi wasallam wípé àwọn fẹ́ẹ́ dúkọ̀ pé gbogbo àwọn tó wà lọ́wọ́ àwọn lẹ́rú táwọn ti kó yẹn àwọn sọ wọn dọmọlúwàbí nígbà tó fi fáwọn ẹni wọ́n ti di kíni o tí wọ́n ti di mùsùlùmí. ẹ̀rí kẹrin nínú ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ká yẹ olórí ọwà táwọn padà sọ dìbò tí wọ́n ń lónìí òun náà ní àlùbẹ́yà àgbàgbọ́ báyà báyà òun náà ní fún aláṣẹ ẹni tá ní aláṣẹ ká fún ní àlùkáwàrí wọ́n ní ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ nínú àmì ìbò tí wọ́n láwọn ń dì nísìn gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ àgbáyé ti ń sọ ọ̀rọ̀ tá à ń sọ yọ̀rọ̀ àwọn afá wa ni wọ́n ní àwọn sálàfù dẹ̀ ti sẹ́tọ̀ tí ọ̀sẹ̀ ní kẹtọ́ sàtàkù rẹ̀ níbi fàdà ní Imam al-Mawardi rahimahullahu ta'ala nínú tíra tí àwọn ẹni tí wọn bá ń fún aláṣẹ nígbà yà yìí pé afọ ìlàlùkà wà nípa máa ṣe tiẹ á tẹlẹ ní gbòjò nígbẹrù àwọn náà ni wọn ń pè ní àwọn ẹni tí wọn lè yẹ ẹyẹ ó lè jẹ pẹ̀lú ọ̀rọ̀ ó lè jẹ pẹ̀lú àkọọ́lẹ̀ wọn ni wọn ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ wọn yin àwọn ẹni tí wọn jẹ àlùfọlàfà rọṣìdù rọṣì ọlọmọdàrà àdìgún jẹmíà ìlú tàbátù ti dì ní ti fi lélẹ̀ yìí pé tí wọ́n bá ti lọ sẹ́ ẹni tí ọ̀dà aláṣẹ náà ni ọba tó ti dì tòun ti bẹ́ẹ̀ náà. nígbà tá ànábì kú ta sallallahu alaihi wasallam ẹnu àwọn èèyàn tó kù lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà radiyallahu ta'ala anhu kò sì pé nígbà tábà tó Siddiq radiyallahu ta'ala anhu tí ó fi lọ wọ́n sọ pé ẹni tí mo fà kalẹ̀ ní ìyẹn

ẹnìkan ló fẹ́ fún ẹnìkan ní hajj láàrin wa èèyàn kan péré ló ti ló fẹ́ fún kódà ẹni tó ti lọ rí gan òun gẹ́ ọ̀sán yìí pé òun ọ̀lọ́ kábà ọ̀sán bẹ́ẹ̀ tí ò ti dé bẹ́ẹ̀ gbogbo àdé láti lẹ́tọ̀ àti lọ àti dàgbà àti tó lọ kò sí nkẹ́kẹ́ dáhùn sọ pé ìwọ yóò nílé lọ bọ́yọ̀ ọ̀gbádùn ni àbí kíní kan kò sí nkẹ́kẹ́ láàrin ẹnikẹ́ni àwọn àdé ẹ̀jẹ̀ ta ti kúrà kórè àní pé kí wọ́n tún káwa bá ti pọ̀ tó yìí wọ́n lọ́gọ́rùn-ún ni wa wọ́n wà bọ̀ náìtì náìtì wọ́n kọ́ láti ìtumọ̀ rẹ̀ ní no wọ́n wá mú wá lóòótọ́ wọ́n kọ́ náà ìtumọ̀ rẹ̀ ní yes bá mú yes yẹn òun lọ wọ́n wá ní sẹ́rí bó ti ni ìgbé yíyan olórí táwọn padà sọ dìbò ń sìn ajásí òun bá mi àgàgà nípa òun náà ní pé kí ni àgbáyé tó wá wà lábẹ́ pé afẹ́yẹ ẹni tó jẹ́ olórí yíyan olórí táwí tó bá jáde pé ẹni tí wọ́n fẹ́ yẹn yẹn ìkọ́ ọmọ ti wá ìdìbò ìṣẹ̀lẹ̀ ẹni yẹn tí wọ́n bá ti yẹn náà ẹ̀rọ tọ̀pọ̀lọpọ̀ máa ń pa náà ọdún tó ń sùn lórí àwùjọ tí wọ́n ń sin nìyẹn ẹni yẹn tí wọ́n bá yẹn tán ìwọ̀n tó jẹ́ ọ̀rẹ́ yẹn ṣẹ̀rí àtẹ́lọ́fẹ́ lọ́ba abójútó tó ṣe pé wọ́n ò sí láwùjọ tẹ́lẹ̀ irúfẹ́ eléyìí tẹ́tẹ́ gan-an ni kéèyàn jáde láti lọ yẹru olórí yẹn ẹ dábàá ẹ jẹ́ àgbọ̀ àwọn olùmọ̀wáyé Ibn Taymiyyah rahimahullahu ta'ala nígbà táwọn sọ báyìí àwọn sọ pé al-intikhabatu wajiba ìgbé kódà kéèyàn dìbò pé tẹ́tẹ́ ni mo fẹ́ jẹ́ láwọn fífi dandan náà nìyẹn pé àwọn ẹni yẹn wọ́n sọ fáwọn àfáàwá yìí pé ibi táwọn òun ò lọ sẹ̀ríà ẹni méjì òun lọ́wọ́ abọ́ta àwọn kan bẹ tó ṣe pé ìsìláàmù kúrò ní wọ́n mùsùlùmí ni wọ́n wọ́n fẹ́ lọ lófin ọlọ́run tí wọ́n bá rí ipò yẹn ní. àwọn kejì yẹmẹyẹmẹ yẹn làwọn fẹ́ ṣe làwọn bá gbọ́ pé irúfẹ́ eléyẹ tẹ́tẹ́ ní fẹ́ jáde láti lọ yẹ ní kóso pé yọ lọ fi Islam yọ lọ fi múlẹ̀ níbi tí wọ́n ti ń lọ ṣe ìjókòó yẹn. wọ́n di eléyìí yọ bá yé wa pẹ̀lú ọ̀rọ̀ tí àdìfọ́rọ̀ ti lọ sàlẹ̀ tó gbà wá látọ̀dọ̀ àníṣẹ́dẹ́ bá jó mẹ́ta tẹ́ jó mẹ́ta tẹ́ jáde lọ sórí àjò ẹ fi ẹnìkan ti aláṣẹ yín tí ó di àmì ìròyìn ẹ rí bọ́lá níbi sọ́lọ́ náà sálá ń sọ̀rọ̀ yìí àfáwa náà fẹ̀ kọ́lá wa sọ fún àbí sálámọ̀ yìí pé fa ẹ̀ǹtà àmì ìrù náà ìwọ la láṣẹ wa báyìí àwọn àfáwa ní káwá wò àwọn ènìyàn ojú mẹ́ta lọ tí wọ́n ń fún wọ́n sì wá yẹ aláṣẹ kan láàrin ara wọn á rí i pé mùsùlùmọ́ yọ wà sọ́gí ó kéré gan jí dàn wọ́n tún ayé aláṣẹ. àjẹ́rí pé táwùjọ bá pọ̀ bí irú nàìjíríà tí wọ́n wọ bíi two hundred million níbi bí wọ́n ti ń sọ pé à ń tó bíi mílíọ̀nù lọ́nà bíi igba bí wọ́n ti ń sún kàwá àtàwọn ọmọ mi dùn òmù nkàwọ́ tí wọ́n ń bẹ lábẹ́lẹ̀ káàkiri káàkiri. àjẹ́rí pé mìbáde awùlà òun náà ní kálẹ̀ ní ọ̀sàkóso wa. ká gbàgbọ́ ya ìbálàbẹ̀ yẹn ìgbìtọ́ ọ̀dà wa lójú pé ẹ̀sìn tí wọ́n lò òun lọ fẹ́ lọ fìdí ẹ̀ múlẹ̀ níbi tí ń lọ yìí ajá ti pé tẹ́tẹ́ gẹ́gẹ́ báwọn olùkọ́ wa ti sọ tẹ́tẹ́ ní kéèyàn bóde láti lọ́ọ́ sọ̀nà tí wọ́n bá láwọn gbà fi ń yẹ̀ wọ́n yẹn láti fi yẹ nìyẹn kó fi lè lọ fìdí ẹ̀sìn múlẹ̀ tẹ̀fẹ́ yìí náà mọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀sẹ̀ yìí náà sọ pé fẹ́ lọ yẹn kó ti pẹ́ sí wọ́n fẹ́ lọ sí lọ́wọ́ ẹ̀rí ọ̀rọ̀ kejì wọ́n nígbà míì ó lè já sí pé yíyàn yẹn yẹn á jẹ́ wájibu kìfàkì ọ̀rẹ́ yẹn tí tó fẹ́ pé kì í ṣe dandan fún gbogbo èèyàn òun ni kọjá sí pé wọ́n fẹ́ yẹn ni tí ó àrólé gbogbogbò ẹ̀rí fáwọn èèyàn kọ̀ọ̀kẹ́ ni wọ́n máa ń yẹ̀ kéde pé gbogbogbò arọ́kùdú wọ́n kẹ̀ kójọ tó bá jẹ́ àrólé gbogbogbò èyí tó yẹ kí wọ́n padà sọ láwùjọ wá ń sìn àtòrí sísọ àtòrí gbé gbé ó lè jẹ́ àràmù ibo òde látọ̀ pé abẹ́lẹ̀ ọ̀yẹ̀yẹ̀ ó lè jẹ́ àràmù àgàgà tọ́ba jáde pé ihun tẹ́niyẹn lọ sí lọ́wọ́ mọ́sádà ìbàjẹ́ lọ́fẹ́ lọ sí lọ́wọ́ pápá tí lọ́ba ṣe mọ bí mùsùlùmọ́ nàìjíríà ti gbogbo àwọn tó ti lọ kí wọ́n lọ sí lọ́wọ́ ẹ̀fẹ́ yìí náà ẹ̀ mọ̀ pípẹ́ tìyẹn náà wọ́n lọ fi lọ́lẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti mọ̀ ẹ̀ mọ̀ pé súnẹ̀ àtẹ̀sìn gbogbo nǹkan tó wà nínú ìṣẹ̀lẹ̀ àni wọ́n lọ fi lọ́lẹ̀ lọ́wọ́ tọ́ba jáde pé yẹn ti mọ̀ yìí fẹ́ paríparí ohun sẹ́ni yẹn lọ sí lọ́wọ́ ẹ̀ẹ́ odò ń gbó odò pọ̀ ni mọ́múlò gbogbo àwọn olùmọ̀wá náà sọ̀rọ̀ wọ̀nyí pátá ni wọ́n sọ pé àràmù èèyàn gbọ́dọ̀ bóde nítorí pé bóde láti lọ yẹ rúfẹ́ àwọn ẹ̀dá sọ pé èkú ṣe pé tọ́lọ́hùn kẹ́ wọ́n lọ sí lọ́hùn kò sẹ́tìkẹ́tì wọ́n fi díẹ̀ múlẹ̀ ń jẹ́ ìfẹ́ rẹ nìyẹn lọ́wọ́ lórí aburú.

tọ́ba ti jáde pé ó rinlẹ̀ dáadáa wípé kò sí dáadáa tí wọ́n lọ sí wọn lọ́wọ́ fẹ̀sì lọ́hùn kọ́dà mọ́ mi lọ èèwọ̀ làwọn olùmọ̀ wá pè ẹnu gbogbo ọ̀pátá òun ló kò sórí bẹ́ẹ̀. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وإمامنا وشفيعنا يوم القيامة محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله في السر والعلن أي رسي الله بعد ẹwàárí ọ̀rọ̀ tí àwọn olùkọ́ wa tún sọ nípa ife ètò wọn tú wa lẹ́gbẹ́ nígbà tí ẹtún ti wá gbà ife ẹni tẹ fẹ́ yẹ̀yẹ̀ ẹgbà pé tí ẹni àlọ́ fẹ́ lọ́ọ́ fi lọ́lẹ̀ níbi tí ń lọ. ó tún lé àwọn ọ̀dọ̀ wá fi tò àwọn òfin kí wọ́n fẹ́ sún yẹn lẹ̀ àwọn òde kan bẹ tí wọ́n fi tè gbòdì alákọ̀ọ́kọ́ àwọn òde kan tó ní pẹ̀lẹ́ sọ́fẹ́ lọ yẹ̀yẹ̀yẹ̀ èyí wọ́n pè ní ìdìbò nísìn òde àkọ́kọ́ òun náà ní àṣìṣe ǹjẹ́ bẹ́ẹ̀ ṣé kìí ṣe torí náírà òun lè yẹn ṣe fẹ́ lọ́dẹ̀ àbí sí kìí ṣe yí pé tọ́ba dẹ̀ débẹ̀ tán èmi ọmọ arí àǹfààní táyé yìí àti nǹkan kan bẹ̀ eléyìí náà á ṣàtúnyẹ̀wò rẹ̀ torí ìkíláàsì tọ́ba wà bẹ́ẹ̀ ajáde pé ìyá aríkò ń gé ọlọ́wọ́ ọba sùhàn ìkíláàsì ìwà tìǹtì àkíyèsí nítorí ìtọ́lọ́ tó bá wà bẹ́ẹ̀ ajáde pé òun ìkíláàsì yìí ṣe sórí tọ́lọ́run báyìí tó bá wà bẹ́ẹ̀ àlìkìdá yà máa wà bẹ́ẹ̀ ìmọ̀dé máa wà bẹ́ẹ̀ ìkíláàsì yìí ti máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí yẹn ṣe sórí tọ́lọ́run ajásí pàǹfààní máa wà nínú ọ̀rọ̀ àti ṣe tí ọba máa jáde látara ohun náà ṣe yẹn. bákan náà ìkíláàsì yìí tó bá wà bẹ́ẹ̀ àdínẹ́sùrù wọ́n tẹ̀kù kí inú máa wà bẹ́ẹ̀ àtìlẹyìn ọwà ìgbàlá yọ sí wà ẹni tá yóò fi ti múlẹ̀ ìjọba yọ òun náà ní alìmọ̀wá àpapọ̀ àwọn ìlú tí a bá a. àti kọ́kọ́ ní ìsìláàtù náà èmi ń tèmi òbí ògbówó lọ́wọ́ ẹnìkan mo ti fẹ́ lọ sẹ̀ ká yó. nígbà mo ti mọ̀ pé nìyí tó lọ ẹ̀dí àti ńlọ ló ń bi ti ńlọ. mo fẹ́ sẹ̀ ká fún tèmi torí ọlọ́run mo fẹ́ ṣe ọ̀rọ̀ ti gbogbo ṣe mẹ́kọ́ èmi ògbówó lórí ọ̀ ẹ̀sùn yìí rẹ̀ léyìn ẹlẹ́wò dáadáa ṣé òkúri gbà kẹ́kẹ́ nù nǹkan tó jẹ́ ìpìlẹ̀ nú ẹ̀sìn gbogbo nǹkan tá a fẹ́ lọ ṣe ń bi ìbò tá a fẹ́ lọ sí yẹn ẹ yẹ wò dáadáa ẹ̀rí abala yìí náà aṣàfihàn wò rẹ̀ tẹ́wárí ẹlẹ́kẹta nínú òde lábẹ́ ohun tó ní ti pẹ̀lẹ́ ń tọ́ka bóun fẹ́ lọ yẹ olórí àbóun fẹ́ lọ yẹ alákòóso òun náà ní alifíṣu fílmù àlà tẹ́lẹ̀ lábẹ́lẹ́ lágbọ̀n yìí ló fi já sí pé mùwáfàkọ̀ mùwáfàkọ̀ tá à ń sọ yẹn ìyẹn ni pé tẹ̀lé ládàá nẹ́bí sọ́lọ́lá sọ́lá nípa ohun tá a fẹ́ ṣe tá a wí yẹn dẹ́ẹ̀dẹ́ ni kéèyàn lágbọ̀n yé nípa ohun tí yẹn fẹ́ lọ sí yẹn òun náà ni wọn pè ní fíkìfù àlùmọ̀wàzánà àgbọ́yé kéèyàn wo sọ́tún wo sósì ọwọ́ àwọn kìlọ̀ tẹ̀sùn àgàgà ó wòye gẹ́gẹ́ bí mùsùlùmí ǹjẹ́ irú nǹkan kan ń ṣe láwùjọ ìpapọ̀ àjùlọ àlùmọ̀ṣáwọ̀ nàìjíríì sírú ẹ̀mí tó ṣe yí pé mo gbẹ́sìn létí sọ yẹ kí n kópa ṣé tí wọ́n bá bá mi irú nǹkan báyìí ṣé wọ́n ti sọ pé ìbá àpá àlápẹ̀ yìí èyí ó gbàgbọ́ yóò fẹ́ dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ṣé kò yẹ kí yẹ kópa èyí ó gbàgbọ́ yóò fẹ́ yẹ dáadáa inú àgbọ̀yé wọn ni yóò tún gbàgbọ́ yé òun náà ni mọ́sálásù èwo tó ní í pẹ̀lú wípé àwọn ẹni tó bẹ̀yẹ̀ yìí standard lómi ẹ báwo olùmọ́ pàkíyèsí gan pé ẹ ti gbà ní ìsìn pé òfin ọlọ́wọ́ fẹ́ lọ lò pẹ̀lú bẹ́sílẹ̀ fẹ́ sí gbogbo ọ̀yìn ẹni wọ́n fẹ́ ṣẹ̀dá wọ́n fẹ́ lọ fi lọ́lẹ̀ lọ́lẹ̀ nígbà tí ìsínú ẹ̀sìn tó ṣe yí pé ìjọba lókè ní sí ń da dúró àwọn afẹ́ lọ gbà nǹkan ẹ̀rẹ́ ó fi rọrùn ẹ ti bẹ́ẹ̀ ó ti ó ti da ayélujára ọ̀rọ̀ lọ́gà alẹ́ sì ni sọ̀dọ̀ bí ayé lọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ yóò di yé yín. kàdúwàdì àlẹ́ àfúlà káàkáàdù náà wọn tó gbé lẹ̀ láwọn olùmọ́tò máa ń gbọ́ pé wọ́n mú kébèrè lẹ̀ wọ́n mú mùsùlùmí lẹ̀ ẹ̀ ní sọ pé ǹsẹ̀gbẹ́ olómi àbẹ́gbẹ́ onímẹ́ àbẹ́gbẹ́ oníyẹ̀pẹ̀ àbẹ́gbẹ́ oníyọyọ àbẹ́gbẹ́ elékùrọ̀ ẹ̀ nílẹ̀ ń sèkán nù rẹ̀ ẹ̀ sì di mùsùlùmí ẹ̀ sì kébèrè lẹ̀. lẹ́gbọ̀n bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ọlọ́run tábà máa parọ́ fẹ́ wá jẹ lóko. ọ̀dà wọ́n á mú oṣù méjì méjì kalẹ̀ ẹ̀dá kò tàbí sọmọ ìyá wa láàrin àwọn méjèèjì. irú mọ́sálà yìí agbọ́dọ̀ gbọ́ yé òun ni fíkì wọlé mọ́ abẹ́rẹ́ lọ́wọ́ àpè séyìn ilé ìkópa ó ẹ̀kọ́ síbù sẹ́mọ̀ kó tèmi wọ yẹ wọ́n máa fi ń dá wàhálà tí wàhálà oṣù àbí wàhálà òde kú ní sábà wọlé dáadáa òye rí sí i gbogbo àgọ́ yìí àgọ́ yìí dáadáa wọ́n ní kódà gbogbo eléyìí tá a sọ yìí kì í sàwáwí o ó ní pinlẹ̀ nú ẹni ìyẹn mo wá ń sáré ká ṣe àfihàn wò káwá wò ló tẹ́ sọ lórí méjèèjì wọ́n ní kódà àwọn tí tọ́ka sí wà lọ́rọ̀ lọ́wọ́ bá sùhánà lórí yìí pé ká dáadáa lélẹ́yìí dáadáa lélẹ́yìí káwé ìtọ́jà وإمارة المسجد الحرام فمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين ọlọ́run ní sẹ́yìn máa fún alálàájì lómi mu ìfúnlómi sàkẹ́lì mu àìbẹ́ẹ̀kẹ́sì ẹ̀kọ́ kéèyàn bá gbélé ọlọ́run ọba ilé ọlọ́run ọba bí wọn ní mẹ́kíà kó ti gbéyàn sáà ń ṣèjọsìn bẹ́ẹ̀ sáà lè fi wẹ́ni tó nígbàgbọ́ sọlọ́run tó nígbàgbọ́ sọ́jọ́ kẹ́yìn tọ́jagun sójú ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní láàyà sàwò ẹ̀yìndàlá ẹgbẹ́ kìíní kejì ò sí déédé lọ́dọ̀ ọlọ́run ọba sùhánẹ̀ kájọ máa wà àtẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì owó ní ọ̀dà bẹ́ẹ̀ kò sí ṣùgbọ́n kẹ̀ jura wọn lọ àwọn náà mọ̀ yìí pé ẹni tó nígbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ kẹyìn tọ́jagun sójú ọ̀dọ̀ ọlọ́run ọba ó ju wọ́n ní kó dàbí pa aláburú náà nì àtiwọ̀ ó lé wa ọlọ́wọ́ bá gẹ́ fún adé àpẹẹrẹ ilé yẹn náà ọlọ́wọ́ ní ẹ̀sán ló lẹ́ka anisha ìlharọ̀ wọ́n á máa bèrè àtẹ́bí léèrè bí kò sọ àbẹ̀wọ̀ kìtà lè fi séjà lè wáyé mbẹ̀ tá a lè já mbẹ̀ bí rọ́ọ̀sù rọ́jà àbí ìjìjà mbẹ̀ nǹkan tó tóbi pọ̀ ni o ṣùgbọ́n o wọ́sọ́dún ànsẹ̀bílélá ìmọ̀ adáhùn yẹn padà kó lójú ọ̀dọ̀ ọlọ́run wọ́n kó fúru ń bí àtàlẹ́ ìgbàgbọ́ sọlọ́run wàlímọ́sì haram kábàjáwé yẹn wọ́n mọ́sálásí ọlọ́run bá mi wọ̀ wọ́n ìkọ́rọ́jọ́ àhìnìmí àwọn tó fi wọ́n bẹ̀ ká tún lé wọn bóde àtàrò ìdọ̀lọ́ ìyẹn tó tóbi lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà ọlọ́run tó wá ní wàlí fitness àtàrò mìnàlùfàdé wàhálà kẹ́ẹ́ tóbi ju ìpàdé yẹn lọ. ìbádàlá tábà wá fẹ́ lo àtúwọ̀wò yìí á lo àtúwọ̀wò pé tá a lè kópa nínú èyí tí wọ́n fẹ́ ṣe yìí àbá lè kópa ẹ̀rí á wò kí ni ẹ̀ wò ló fi já sí pé nínú èyí tó pàtàkì tó lórígun ìyẹn olórí tí wọ́n ń ṣe yìí tó pàtàkì ń bẹ tó ṣe pé sùmọ̀ tó gbé wá gẹ́gẹ́ òun náà ní ìyá ọgbọ́dọ̀ jẹun tí wọ́n wà látẹ̀mí yẹn tọ́ba ti di pé wọ́n kọ́ ṣe kí ẹni báyìí lọ gbọ́dọ̀ tẹ̀ fún ẹ̀yin tẹ fẹ́ lọ tẹ̀ tẹ́ mọ̀ pé ó ń tọ̀ fẹ́ lọ bá yín ṣẹ̀dí àlọ́ fẹ́ lọ fi lọ́lẹ̀ lọ́wọ́ tẹ̀fìlẹ̀ fẹ́ lọ tẹ̀ ká lọ́la yìí. kọ́gbọ́dọ̀ sì jẹ nípa bẹ́ẹ̀ o tí wọ́n bá ti jẹ yẹn wá pé tẹ́tẹ́ ẹni náà sàbẹ́ fún un ìní ti wo ní kọ́ta pé ní ìtìkáàbù yìí sí mbẹ̀ nítorí àlè ìtìkáàbù èdè lárúbáwá ni ní túmọ̀ àlè ìtìyà ìkejì lábẹ́ rẹ̀ òun náà kó ṣe pé wàá fún yẹn nìkan èyí ò fi yí pinnu ẹ padà ajá pé kò sí mbẹ mọ nìyẹn káàdì máa wo tírú yẹn máa wáyé dídí àlìkìyàmọ máa rinlẹ látọwọ́ ọwọ́ tó bá lójú ayé anabi sọlọlọ àtàlà arákùnrin kan bí òjijì ọlọ́run ọba ilé rẹ yìí pé mọtàkà ńgbò láyé ọkàn rí òjijì ọlọ́run gbàgbé kí ni wọn palẹ̀ mọ́ de dídí ayé tó o mú ti sẹ́sìn ẹ̀ èyí tó ọlọ́run lọ́dà tó bá ti pé òun tó ọfẹ́ gbọ́ nìyẹn o ìdá tó yíyá àti àmọ́ lẹ́nu pàṣẹ bẹ̀rẹ̀ sáà tí wọ́n bá ti wá gbà sí pamọ́ tó bá ti fi ráàlì máa ní ti fálìkì àmọ́ ti fẹ́ tó nìyẹn wọ́n á fi àgbẹ̀bí ilé rẹ̀ sọlọ́lọ́ àtàlà pé wọ́n wá ti fi ráàlì ó ìdá wọ́n sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ ẹni tí ọ̀lẹ́sọ̀ wọ́n padà lọ fọ́rọ̀ sí fáwọn tẹ́sílì sà máa retí pálíkì àmọ́ fẹ́ dé nìyẹn. ìbádọ́lá kọ́ńdà kan wá sáwọn olùkọ́bìnrin lẹ̀ kí gbogbo ọgbà yóò tó orí bá ti borí lábúrú. ajá sí pé èèyàn lè wọnú ẹ̀ nìyẹn. wọ́n ní òwò kò tó kó sí. ibi tó orí lọ́pọ̀ mi ò náà fẹ́ lọ jáwọ́ lélẹ́yìí àbábúrú ni sábà tí tó rí yẹn lọ́pọ̀ jù ẹ ẹ̀yẹ lè wọ ọdún ẹ̀nìyẹn. ṣùgbọ́n ìgbà yóò tọ́ba ìpè láburú ló lékè rere ìyẹn pa ti di o. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yìí wọ́n lè yọ ọjà padà sí ọ̀dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n wà ní zamani wa. wọ́n á ṣe dìrasa òṣèlú wo ni wọ́n ń ṣe láwùjọ yìí. lóbi jáde méjì tí gbogbo àwọn olùmọ̀ wa náà ń ka àwọn yẹn tí wọ́n tún sọ pé tẹ́tẹ́ ni kéèyàn dìbò àwùjọ yẹn yàtọ̀ obìnrin gbé yẹ ọjà ní ẹ̀sọ́dọ̀ àwọn olùrọ̀ ẹ̀rọ yìí àwọn owó wọn ti lọ rí kí ni wọ́n ti lọ́wọ́ kí ni sí ẹni ìgbẹ́ sí lọ nǹkan sọ wípé kò sẹ̀rí àlòwò fẹ́ lọ fi lọ́lẹ̀ ẹ̀sìn má gbàgbé inú kọ́ńtà òṣèlú nàìjíríà ọwọ́ àgbẹ̀ pé ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnjẹsìn òsì nígbà tí ọba ti wá á ti ẹ̀kọ́ ẹlẹ́yàmẹ̀yà yìí ò dáa tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹlẹ́sìnjẹsìn tí òsì ní ìsẹ́mọ̀ wípé mùsùlùmí tí irun tó gbé dání bá yé amẹ́sẹ̀sẹ́yìn mẹ́fẹ́ ẹlẹ́sìnjẹsìn wo ni òní sí àwọn òbíbìlà ọwọ́ àti ọlọ́wọ́ bá níbi kan tí kò sí ti nírúfẹ́ ọlọ́wọ́ bá búlẹ̀ fẹ́ ìbádàlá ẹ̀yẹ rúfẹ́ ọlọ́wọ́ bá ẹ wá rí abẹ́ àfihàn yìí òun lè yóò fi wò pé ta lọ dáa jù ta lọ lọ́wọ́ yọ́nú sí jù ta ló ní àmọ́ rẹ jù ta lẹ tó tó láti lè ṣàwọn ọkùnrin yẹn ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì nínú àwọn ọmọ wa mi ìyá àwọn òde ti ń bẹ fún àwọn ẹni tó kọ èyí tó ṣe pé wọ́n sọ sí ìbò láwùjọ yìí tó ṣe pé wọ́n fẹ́ ṣerú ẹ̀ ní nàìjíríà lọ́la yìí èyí tó ní í ṣe pẹ̀lú ìbò gẹ́gẹ́ tí wọ́n bá ń dìyàn aṣọ yìí pé ìbò yẹn alọ́gbọ́dọ̀ jẹ́ ibi ọwọ́ alátẹ̀mí èèyàn ọgbọ́dọ̀ jẹ́ èèyàn ní afọ́sí yẹn pé báyìí ló ti gbọ́dọ̀ sí o nígbà tẹ́ ti wọ̀nyí pẹ́ni lẹ́yìn fún fẹ́ yẹn ẹ̀sìn lọ́fẹ́ lọ sí lọ́hùn àwọn ọ̀sẹ̀ kan bẹ̀ tó ti yí pé irun béèrè ọ̀fẹ́ ṣe ìyẹ́wò sí nǹkan méjì kan bá dé yìí ó jẹ́ kéèyàn sí láwùjọ yìí àkọ́kọ́ ní ọ̀rọ̀ náà ni àti àìlá ọ̀rọ̀ ayélujára rédíò ni o tẹlifíṣàn ni o àti íńtánẹ́ẹ̀tì ni o tó ṣe ìpínlẹ̀ yìí nìyí òun dá wàhálà lẹ̀ gidi ọ̀nà onígbà dá wàhálà lẹ̀ kí wọ́n bá bẹ̀rẹ̀ polongo yìí ẹni ó kéré wọn sọ kótó lu ìbàjẹ́ ó pè ní dáadáa rúdójú ọtọ ó gbójú rẹ jẹ nbẹlẹ ẹni tó fẹ́ tó fẹ́ tẹka ọba níwọ ẹjọ ṣe fẹ́ ah òun ti mọ gbọ́ lórí rédíò tí wọn ní nkẹ báyìí sẹ́yìn fojú rí ní àwọn àti mọ gbọ́ lórí rédíò tí wọn ní nkẹ báyìí bí ó ti lọ sí ẹyọ nìyẹn nínú kẹtí tó ń lapa òun náà ní náírà náírà ẹlòmíràn ò fẹ́ ah njẹ́ òun lòun ti rẹ́jà lòun ti jẹjà kẹ́yìn òwò ààrẹ nìkan kó kó ten thousand fóun òwò máa sùn ní kìnnì bí wọ́n bá dóhùn tẹ́lẹ̀ tó wọ́n múlò wọn bọ́ ni tí wọ́n kó wá jàre. ilé yẹn wá dóhùn tẹ́tí ńlá fa tí òye ká tó rí yẹn lò. bákan náà ọ̀rọ̀ kejì òun náà ní gbé ẹni tó fẹ́ lọ yẹ yẹ̀yẹ́ tóun kẹ sọ lẹ́tọ̀ọ́ sórí rẹ pé ṣé kìí wèrè kẹyọ̀ fún agogo àwọn náà lè fún agogo lẹ́yìn tó ṣe pé òun ni ká gbogbo eléyìí náà yẹn ní owó yẹn sí ibadala ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ bá sheikh alalbani rahimahullah ta'ala wọn lè tẹ̀rí ọ̀nà wọn dìbò tí wọn fi ya gbogbo yìí láàyò hakiku alihada falimọ̀ṣu kábà parọ́ tẹ̀ra wa jẹ ẹ̀sìn tá fún afẹ́sì kò lè fi múlẹ̀ o ẹ̀sùn àwọn ẹni táwọn bá sọ̀rọ̀ àwọn sọ̀hún sọ pé tẹ̀rí àní àwọn ẹni táwọn fẹ́ yẹ ẹ fẹ́ lọ́ọ́ lò lọ́hùn àwọn bàbá yìí tó wá fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ibi tá à ń lọ gẹ́gẹ́ ọ̀rọ̀ wọn ń dìbò wọn ń tẹ̀ka yìí kò lè fi rin lẹ́wọ̀ ṣùgbọ́n nígbà yẹn sẹ́yìn ti sọ yípa wọ aṣojú yìí lẹ́yìn fẹ́yìn ẹ̀ lọ ẹ̀sìn wọn fẹ́ lọ fìdí ẹ̀ múlẹ̀ lọ́hùn mímbà bíi tẹ̀sílẹ̀ lè ṣàrò kí láburú kékeré torí kí ìsọ̀nà tí wọ́n gbà yẹ gbogbo àwọn aláṣẹ ìsìláàmù nìyẹn láburú ni bí wọ́n ti yan aláṣẹ ṣùgbọ́n láburú tó tóbi òun ni kó ṣe pẹ́ni tó tún burú kẹ́ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíbá mi tẹ̀sílẹ̀ lè ṣẹ́wù ojú ọ̀dẹ̀ fi lábúrú kẹ̀dẹ̀ kéré lásán ni tàbí ká sọ pé dáfọ̀ ilé mọ́sádà ti kúkúrọ̀ ìdí ìbàjẹ́ ní ládàlú ilé mọ́sádà ti kúkúrọ̀ pẹ̀lú ìbàjẹ́ náà gbogbo ọ pẹ̀lú ìbàjẹ́ kékeré àwọn ẹni tí wọ́n bá sọ̀rọ̀ yìí àwọn ẹni tí wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹni táwọn fẹ́ ni wọ́n lọ wí wọ́n fẹ́ lọ sùn kí ọlọ́wọ́ bá rí lẹ̀ níbi tí tí wọ́n lọ ní. ìbádọ́lá ẹ̀yẹ́ ń tí ọlọ́wọ́ ẹ̀yin olóṣèlú nàìjíríà lọ́kùnrin yín lóbìnrin yín làtẹ́ǹsà ọ̀ àdínẹ́kùn mùsùlùmí ẹ má gbàgbé mùsùlùmí lẹ́ẹ̀sẹ̀ o ẹlòmí ọ̀sán yìí pé ẹ̀fì tó lúwa fólúwa ẹ̀fì tí késàrì fún késàrì ọ̀rọ̀ òṣèlú là ń sọ ẹ má kàdí sí bí yìí à ẹ má gbàgbé pé mùsùlùmí nìyí o téèyàn bá ti jẹ́ mùsùlùmí àwọn kẹ̀kẹ́ bẹ téèyàn sọra fún òní bí wọ́n ti fẹ́ tẹ̀ka yìí ìjà ọgbọ́dọ̀ wáyé o mùsùlùmí ọgbọ́dọ̀ bára wọn jà ìpànìyàn gbọ́dọ̀ wáyé o mùsùlùmí ọgbọ́dọ̀ pa ẹ̀mí mi kódà àtẹ̀mí mùsùlùmí àtẹ̀mí mi kódà kò gbọ́dọ̀ parẹ́ tẹnumí lè sọ pé òun gbọ́ pé wọ́n ní lágbájá náà wọlé báyìí yóò ti fún torí ẹ̀ wọ́n lè para rẹ̀ kò sí ìfún mùsùlùmí ọgbọ́dọ̀ máa búra wọn ìdẹ́rùbà ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ ọ́ ẹgbẹ́ àbá àfẹ́yìn lọ́wọ́ yẹ kí wọ́n bá bẹ̀ẹ́ sí lọ dẹ́rùbà àwọn èèyàn kí wọ́n bá tẹ̀ ká mùsùlùmí ọgbọ́dọ̀ lọ dẹ́rùbà jàmbá bẹ́ẹ̀ báwọn olóṣèlú èkó ń bẹ̀ mùsùlùmí èdè o ẹ bá gbàgbé pé mùsùlùmí ni yín o ẹnì pa nẹ́bí sọ́lọ́ wa ṣẹlá gbọ́ pé mọ̀ọ́ fẹ́ṣánná wọlé isami nà. ẹ bá ti padà wọ ọdún ẹ̀fẹ́ sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ ìfẹ́ yẹn ni wọ́n fẹ́ lọ fòfin ọlọ́wọ́ ọba kúlẹ̀ lọ́wọ́ mùsùlùmí èsè gíṣù mùsùlùmí èjálè mùsùlùmí èsè jàmbá mùsùlùmí èparọ́ mùsùlùmí èsàbòsì mùsùlùmí èfaraniyẹ mùsùlùmí èsì ìṣẹ́bọ̀ tàbá pé yẹ kó sùn ní kó tó àjẹlẹ bọ ewé ha kódà àwọn àlùjọ ni wọn máa pé ta tàbá ti ṣáájú ta mẹsì àwọn ni wọn tẹka yẹn mùsùlùmí èdè kúkúrú o mùsùlùmí èdè sìnìkà débi bí yà kó islam àfihàn omi ìtura wà lẹ́bi ẹ̀ nítorí kíni nítorí ìfìsèlú ẹ bá gbàgbé kó mùsùlùmí nìyẹn o mùsùlùmí èdè ọ̀rọ̀ kan sọ̀rọ̀ olú mùsùlùmí èdè fẹ́ tó gún yẹ ewu tó mọ

gẹ́gẹ́ bí wọ́n ti fi ṣe sọ làgbàdo ọ̀ṣìmọ̀ fún wọn ọ̀ṣìn àyàlá rọ́pàtà wọ́n àti àpáwọn obìnrin kọ́. bàbá ní tí wọ́n bá jáde nígbà tẹ́ ní sẹ́rí àní àwọn tó wọn fẹ́ lọ fi jẹ́ ìkúlẹ̀ fi wọ́n lọ ni. táwọn obìnrin ọba fi jáde wọ́n jáde pẹ̀lú àwọn sùúrùtù wọn. ẹ sábà wọn bá jẹ fún sísẹ́rí àgbékalẹ̀ ẹ bá gbàgbé pé mùsùlùmọ́ọ̀tì ni. ẹ wá sọ fẹ́ lọ tẹ̀ka lẹ́ẹ̀bà bọ́ òhò lẹ́yìn. mùsùlùmí àtòrí ọ̀tẹ̀ àti ìfi èsè tọ̀tẹ̀ mùsùlùmí bá wọn sí o gbogbo àwọn eléyìí ẹ̀sà kíyèsí ẹ̀ dáadáa ìbádọ́là ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ba wọ̀nyà sákàtà nàìjíríà ẹ̀yẹ olóṣèlú nàìjíríà àtúnkéṣí rọ́ṣìbù bisalam wàlẹ̀ amọ̀ ẹ̀ dàpọ̀ ẹ̀ dín ká gba àlàáfíà láàyò àtúnọ̀kẹ́balẹ̀ ogun ọ̀dà bíi yẹ́ o tí ogun ẹ̀ bá yí wọ́n bá di pé wọ́n ń gbé jaga bò ìbọn káàkiri kàdé wàá kírun bá àti wàá kírun yẹn súnmẹ̀ láti nítorí pé àsàlámọ̀ kò kún lù sàlámọ̀ mùlẹ́sà mọ́tòlùgbò yóò sí ọ̀là yẹn yẹn òun náà ní kéèyàn tún rí mọ́lé ó lè yí tí wọ́n láwọn ó ti lọ́la yà ń bẹ náà ọlọ́run dákun bá jà rí ẹ̀ ọ̀pá wẹ̀lé ń bẹ̀ lè yóò tó kólé ẹ ọwọ́ ara wa láti tún ara wa sí ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la rẹ̀ àtọ́mọ ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ọba bọ́ta wà lọ fi rúgbò pọ̀ wọ́n máa ma jẹ̀mí ńjọ́ tí wọ́n ṣe kíní báyìí wọ́n fi lágbájá bíbọ̀ nígbà yà mo ṣe jáde láyé nìyẹn ìyàwó rẹ bá di kíni o ó tó fún ọmọ rẹ di kíni o ó nìyẹn tíì bàbá wíta ẹlòmíràn máa sọ wípé ẹ máa ní ẹ wọ́n mú lábẹ́ mú tún di sáìtì mọ́ tàbí ká fi gẹ́rì ẹ ìwọ́n ti fọwọ́ rọ ní kù kúlé rẹ̀ tọ́ba ìwọ ọ̀tọ̀ ọdún kọ̀ọ̀tà ẹ̀ka ọ̀hún bàtà gbogbo ṣùgbọ́n ọ̀sẹ̀ ló máa sàánú tó wáyé fún ọ̀dún bóde wọ́n ní àbá kiri àhà wọ́n máa ti ń gbé bọ̀ yìí bọ̀ àtibọ̀ ọ̀tá àtibọ̀ ìbọn ti máa ń ọjọ́ iwájú mi iwájú mi tí wọ́n fi wá lọ gbá yẹn bọ̀ ẹ dábàá فأحينا ربنا بالسلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام خلاص àbíọ́lé àlàáfíà ṣáájú ìbò wọn ni wọ́n fẹ́ dì àti gba wọn bá ń ṣe lọ́wọ́ àti lẹ́yìn gba wọn bá ṣe tán ọlọ́ọ̀gbọ̀ ìfìtàrí lánàá láàánú sínú lè fi àrùn ọlọ́ọ̀gbọ̀ ìfìtàrí lánàá láàánú sínú lè fi àrùn ọlọ́ọ̀gbọ̀ wọ́n lè òmùrọ̀ náà fi àrùn náà.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 قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى